bá ṣe bá ṣe bá ṣe bá ṣe means do with bá ṣe means do with bá mi sọ̀rọ̀ bá mi ṣeré bá mi sọ̀rọ̀ bá mi ṣeré.